bisimilahi alhamdulilah fama salatu wa salam ala rasulillah wa alihi wa sahbihi ajma'in atún kíra káàbọ̀ fún títọ̀sẹ̀ yìí lórí ètò yìí tó wá tí a pè ní àlùkòdówà àwọn ṣéèkò wa dr ismail kọláwọlé yunus wọn ti wà ní ìkàlẹ̀ láti máa bá ní tẹ̀sí ọwájú kó tó di pé dókítà wa wọn bá ní tẹ̀síwájú ẹ jẹ́ àfi ẹsẹ̀ kan dé ọ̀dọ̀ àwọn olùgbọ́wọ́ wa eléyìí tí a pè ní àlùkòdówà travels and tours fún àǹfààní àwọn tá a bá fẹ́ ń gbọ́ nígbà àkọ́kọ́ ilé iṣẹ́ yìí jẹ́ ilé iṣẹ́ tó jẹ́ pé wọ́n gbé kalẹ̀ lórí ìbẹ̀rù ọlọ́run láti máa fòpin sí oníranran pèníjà eléyìí tí àwọn alárajì wa máa ń dojú kọ iléeṣẹ́ yìí onímọ̀ ṣẹ̀rí àtọ́lọ̀ ni wọ́n wọn tún wá mọ̀ nìkan wọn tó wá ń fi ṣe kíni iṣẹ́ ṣe tí ń túmọ̀ sí wípé bí iléeṣẹ́ yìí bá sọ pé tọ̀tẹ́ bá dé mọ́kà o funfun ní nǹkan báyìí ẹ̀ ní dọ̀hún kẹ́ ẹ̀ bá ní kíni o kẹ́ ẹ̀ bá ní dúdú tọ́ba rí bẹ́ẹ̀ bíyẹn bá máa dòwò papọ̀ kọ̀mọ̀ ní kábàámà àbí Allah subhanahu wa ìkànlọ́wọ́ rẹ̀ tọ́yẹnjú kọ́lọ́nkú tó wọn wá ní sí fún wọn ní iléeṣẹ́ náà ولا لا إله إلا الله làbáyíká Allahumma làbáyí. àwọn wo ló ń bá lọ láti ṣiṣẹ́ hajj aláṣẹ pé níbàámu sunnata nabi wa Muhammad ló jẹ́ wá ló. ta ló mọ̀ torí àwọn olóòótọ́ kéré gan-an. a ò gbọ́. pé kí ni. al Travels and Tours Nigeria Limited hajj and umrah services. our provision. àwọn ètò tí ń bẹ lọ́dọ̀ wa. instrumental payment allowed. àyè sọ díẹ̀ díẹ̀ ń bẹ fáwọn oníbàárà wa. adigun spiritual and educative lectures. àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó gbámúsẹ́ ń bẹ lọ́dọ̀ wa. tíkẹ́ tíkẹ́ tíkẹ́. visa. pàálí visa tó dáa ń bẹ lọ́dọ̀ wọn. Madras medical care. Ìtọ́jú tó pegede ń bẹ lọ́dọ̀. Commendation close to Haram. Ibùgbé tó súnmọ́ ara mi ń bẹ lọ́dọ̀. Free Adayawa. Ẹ̀rọ ọ̀fẹ́ ń bẹ lọ́dọ̀. Free building in Madina. Oúnjẹ ọ̀fẹ́ ń bẹ tó bá ti wá bí Mẹ̀dínà ń bẹ lọ́dọ̀ wọn. Free in Mina and Arab. Kódà bẹ́ẹ̀ bá débi náà ti Arab oúnjẹ ọ̀fẹ́ ń bẹ lọ́dọ̀. Free Ziyara. Ìṣàyẹ̀wò sáwọn àyè tó ṣe pàtàkì lọ́fẹ̀ẹ́. Bó wa láti adọ́dọ̀ wọn báyìí. Àti Bridge, Lagos Ibadan Expressway, Ibadan, Ọ̀yọ́ State, Nigeria. Tàbá wa fẹ́ kò wọ́n sórí Dr. Ismail Yunus Kọ́láwọlé sórí WhatsApp number wọn zero eight one four one eight four two four two four. àbí kẹ́ẹ̀pẹ́ nọ́mbà yìí. zero eight one one five six five seven one four four. Alukuduwa Travels and Tours Nigeria Limited Hajj and Umrah Services ibẹ̀ ni ẹ máa lọ o.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 atọrọ ìkẹgẹ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ àti àwọn sàhábà rẹ pẹlú ògùn ọlọrun á tẹsíwájú níbi àwọn kan tí a ti ń ṣàlàyé nípa okùnfà èyí tí ń mú àwọn èèyàn kúrò nínú islam ṣùgbọ́n tó ṣe pé wọ́n sì máa lérò pé àwọn wà nínú islam èyí okùnfà èyí tí a fẹ́ gbéyàwó lónìí òun náà ni okùnfà èyí tí à ń pè ní ìsọ́ra. a rí i pé inú ìsẹ̀mí ayé tá a wáyé ní tí ò níyèméjì nínú oníranran challenges lọ́wọ́ à àwa ń gbélé ayé oníranran ni a ti rí àwọn èèyàn gidi báyìí la rí àwọn èèyàn bú tó ṣe pé èṣù ni làwọn jọ ń jẹ mu kódà gángan fúnra wọn èṣù ni tó ṣe pé aburú ni ló kúnnú ẹ̀mí wọn ṣùgbọ́n fún onílàákàyè ẹni tó ṣe pé ọmọ ti ń ẹni tó jẹ́ mùsùlùmí ní tí ó béèrè lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn oníranran kan yìí bó ṣe kúnlé ayé ma huwa kí ni solution sí nǹkan yẹn ṣe solution ọ̀nà àbáyọ òun náà ni kí èèyàn lọ máa dí rẹ bẹ́ẹ̀ fún àwọn èèyàn tó jẹ́ ní èṣù sí ọ̀nà àbáyọ oníkéyìn ó lọ́dọ̀ náà wa subhanahu wa ta'ala láti lè máa àbí máa gbára lé nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba wa ká tó lọ sínú ayé alukur'an ọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìtì ẹni tí ọjẹ́ onílàkà ìtì ó bira rẹ̀ ni wípé ìgbà wo gan ló ní gbàmà sí wípé aburúkun ilé ayé yìí àwa tí a sì wà nílé ayé yìí bí àwọn èèyàn gidi ṣe wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni àwọn èèyàn abú èṣù èèyàn bẹ́ẹ̀ ni wọ́n kún bẹ̀ ìgbà wo ló ní gbàmà sí nǹkan yìí a rí i pé nígbà tó di wípé ọ dàgbà tí làákàyè ń wà fún ni ntí ọ wàá béèrè lọ́wọ́ rẹ̀ ni pé ńgbà tó ò tí ì ní làákàyè gbọ́n ma wípé aburúkú ilé ayé ta ni ń sọ nígbà náà ìgbà tó wà nínú ìyá rẹ̀ ta lẹ́ ti ń sọ ìgbà tí ọ wà tí ń rákòrò tí ọ mọ kankan kódà tó ṣe pé ẹni tó jẹ́ èèyàn bú yóò tún fẹ̀yìn sí gan ta ni ń sọ nígbà ìdáhùn fún onílàkàyè lérí ìbéèrè yìí ni wípé ẹn tí ń sọ òun náà ni ọlọ́run ọba ọ̀sùnfàánà wọ̀tàlá ìbéèrè tí wàá bílé ara ẹ̀ léèrè ni pé nígbà tó ń wá nígbàmà sí pé aburú kúnlé ayé ṣé ọlọ́run ọba yìí ṣé ọ̀wá lágbára láti sọ mọ́ a rí i pé nǹkan tí ọjẹ́ mùsùlùmí ẹni tó mùsùlùmí ni wípé ọlọ́run ọba títí ń látìgbà tó ti wà nínú ìyá rẹ̀ òun náà lọ lágbára láti máa sọ títí tí yóò fi kú nílé ayé kúrò níbi èyíkéyìí aburú èyí tó wà nínú ìsẹ̀mí ilé ayé yìí tába lọ wọnú àìmọye àyà nínú alukur'an èyí tí a mú díẹ̀ wà níbẹ̀ nínú suratul bakora àyà one zero two ọlọ́run bá jẹ́ kó yẹ wáyé pé àwọn èèyàn èyí tó ṣe pé wọ́n gbé aburú dání ọ̀pọ̀ tí wọ́n máa lo idán tí wọ́n máa lo nǹkan èṣù ṣùgbọ́n lọ́wọ́ bá ní wọ́n máa hùn bí dọ̀rí nàbí min ahad ilà bí ìfìnnìlà. àwọn èèyàn tó gbé aburú dání yìí tí a jẹ́ ní èṣù wọn ò lè fi sùtà kan ẹnìkankan nínú ìsẹ̀mí ayé yìí ilà bí ìfìnnìlà àyàfi pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run. tábàlówó nù sọ́rọ́tù yunus aya one zero seven ọlọ́run bá sọ pé wà ń yẹm sẹ́kọ̀ lọ́hùn bí dùr fàlà kẹ́ẹ̀ṣì fàlàhù ìlàhù wà ń yorí di kàbí xayir fàlà rọ́ọ̀dẹ̀lẹ̀ fọ́tìlì tọ́lọ́run bá bá sọ pé dáadáa ni ó jẹ́ tiẹ̀ àbí òdì kejì ìyẹn ni pé tí ọlọ́run bá fẹ́ fi sùtàkà kàn ọ́ fàlà kẹ́ẹ̀ṣì fàlàhù ìlàhù kò sí ẹni tó lè mú sùtà yẹ kú o fún ọ àyàfi ọlọ́run bá wa subahana wa ta'ala àbí sultan gíga tiẹ̀ ti dé bọ́ ọ ni nǹkan tẹ́mi rẹ kọ̀ kọ́sẹ́ńtò lè bọ́ ọmú kò kọ́sẹ́ńtò lè sá lọ bá tí ó mú àdánwò yẹ kú fún ọ ju ọlọ́run bá náà lọ tí ọlọ́run bá sì gbèrò dáadáa rọ̀ ọ́ pé dáadáa kan yóò jẹ́ tiẹ̀ falarọ́ del fọ́tlẹ̀ kọ̀sẹ́nìkan tó lè pé kí dáadáa yẹ kọ́ má jẹ́ tiẹ̀ ká bá wo àyà méjèèjì yìí àti àwọn àyà míì tó wà nínú alukur'an a rí i pé ń jẹ́ kó yẹ wáyé pé àti dáadáa o àtàbúrò o ẹni tó lè mú báyàn náà ni ọlọ́run ọba wa subhana wa ta'ala pẹ̀lú ìyọ̀ǹdọ̀ ọlọ́run ni dáadáa fi ṣẹlẹ̀ síyàn pẹ̀lú ìyọ̀ǹdọ̀ ọlọ́run ọ̀nà lòdì kejì fi ṣẹlẹ̀ àti wípé tọ́ba rí bẹ́ẹ̀ ọba yìí nìkan ọ̀nà lọ sádi torí pé ẹni tọ́ba fi ọba lẹ̀ tọ́ lọ ń sádi àwọn nǹkan tó jẹ́ nǹkan èṣù irú àwọn nǹkan wọ̀nyí wọn ò lè fi wọn ò lè fi dáadáa kankan wọn ò lè fi fún ju wípé wọn máa fi ìnira kan lọ sí ni torí ti di ara wọn. kí a sáré mú àdìfẹ́ yọkan wá tí ó ọ̀rọ̀ yìí nínú sunanu tirmidhi anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ̀n sọ fún ibnu abbas lọ́jọ́ kan nígbà tí ó wà lẹ́yìn rẹ̀ ibnu abbas ó jẹ́ ọmọ èké nígbà náà lọ́hùn tí ànábì ń kọ ní ẹ̀kọ́ ẹ̀sìn tí ń kọ ní àdìọ́kọ̀ tó yanrantí pé ìyá gulam rí ọmọdékùnrin yìí ìní ò àlémọ kẹkẹlẹ mat mo fẹ́ fi àwọn gbólóǹkan mọ́ tó ṣe pé yóò ṣàǹfààní fún ọ nínú ìsẹ̀mí ayé yìí ànábì bọ́ ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ tó gùn ni ànábì sọ pé wàhálẹ̀m annal umma lawi shama'at ala an yanfa'uka bi lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak tí gbogbo ayé yìí bá kójọ yìí pé àwọn fẹ́ fi àǹfààní kan fún ọ wọn ò lè dá fi àǹfààní kan fún ọ àyàfi tọ́nà ọba ti kọ́lẹ̀ fún ọ. wa in shama'u ala an yadurruka bi shay' lam yadurruka illa bi shay'in qad katabahu Allahu alayk. tí wọ́n bá sì kórajọ gbogbo ayé ni o kì í sí kan kì í sí méjì o tí bá kójọ pé àwọn fẹ́ fi sùtá kan kàn ọ́ wọn ò lè fi sùdá kankan kàn ọ́ àyàfi ìtọ́nà bàbá ti kọ́ọ̀lì fún ọ. ẹ wo nǹkan tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí ó gbìn sí ibnu abbas radiyallahu anihuma tó gbìn sí lẹ́mìí yìí tí èèyàn bá lè gbìn sí ọmọ rẹ̀ lẹ́mìí téèyàn náà sì ní nínú ẹ̀mí yóò sẹ̀mí rọrùn yóò sẹ̀mí fi ayabalẹ̀ kò ní lọ́ọ́ máa dìdàkudà. kọ́ máa sọ wípé òun jẹ́ mùsùlùmí ṣùgbọ́n tó ṣe wípé bí ṣe ń forí balẹ̀ fòòsà bẹ́ẹ̀ náà ni máa kó ọlọ́ọ̀ba anabi muhammed sallallahu alayhi wa sallam yóò máa pe àlìjẹ̀nu yóò máa pe àwọn òkú yóò máa pe òòsà yóò máa pe nǹkan ní ìlànà ti islam odidi tọ́pìkì kan ni tá a padà máa ṣàlàyé ṣùgbọ́n ìta afẹ́ká dì mọ́wọ́ nínú àwọn àṣọra tí anabi sallallahu alayhi wa sallam fún wa tó sì ṣe pé gbólóhùn kéke tí ò ní gbàyàn ní àkókò rẹpẹtẹ òun náà ni bisimilahi lẹ́dí láyàdúró màsímìkì ṣe ìhùnfìlà ard wàlẹ̀ àfìsàmà wàhùwà sẹ̀mí wàlẹ̀ alim anabi sallallahu alayhi wa sallam ọ̀ rẹ̀kọ́mẹ́ndì gbólóhùn yìí fún wa ká ṣe láàárọ̀ lẹ́ẹ̀mẹ́ta ká ṣe láàárọ̀ lọ́sàn-án tí ó lè máa jẹ́ òde ìsọ fún wa irú àpèjúwe eléyìí pọ̀ rẹpẹtẹ nínú ọ̀rọ̀ anábìwa muhammed sallallahu alayhi wa sallam nínú aya al-qur'an eléyìí lèyàn fi sẹ́kù nínú islam yàtọ̀ sí kéèyàn ọlọ máa dé rẹ́bẹ̀ fún nǹkan míì kéèyàn ọlọ máa pè nǹkan míì yàtọ̀ sí ọlọ́run bá wa subahana wa ta'ala abẹ́ ọlọ́run bá wa subahana wa ta'ala kó fi ìsọ rẹ̀ sọ wa kúrò níbi aburú ìsẹ̀mí ayé kó sì jẹ́ kí a lè kó sójú ọ̀nà islam. ولا لا إله إلا الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك òní jù báyìí lọ fún títọ̀sẹ̀ yìí ẹ darapọ̀ mọ́ anẹ́jọ́ mẹ́jọ lórí ìkànnì yìí ní dídá àsìkò yìí bákan náà fún àwọn béèrè ní ọlọ́kan ọ̀jọ̀kan lórí àwọn àlámọ̀rí ẹ̀sìn wa bàbá àti ẹ̀ ń gbà láníyàn láti bá alukodowa travels and post ti ṣe ájì papọ̀ ní ọdún yìí ẹ pè wa sórí nọ́mbà yìí o oh eight one forty one eighty four twenty four twenty four orúkọ tèmi ní abdulhafiz ahmed alrufai adeniyi وآخر دعوانا أن الحمد لله رب العالمين